wàlà rọ́jò lẹ́yìn yẹ́dẹ̀ kọlọ̀ jẹ́nà èmi mọ àkọ́kọ́ èèyàn tí ọkọ̀kọ́ ti kí o tí ọkọ̀kọ́ wà lè jẹ́nà níjọ́ gbẹ̀dà mụ mo sì mọ ìgbẹ̀yìn yẹn tí yóò jáde nínú náà ẹ̀yàn tùmọ̀ náà ni àkọ́kọ́ tí wà ok tí ọkọ̀ wọ̀ tí jáde kẹ́yìn ó fi hàn yí pé nínú náà ok ẹni tó bẹ̀rẹ̀ ni parí náà ó ní wọn mọ arákùnrin kẹwàá ń jọ gbé dàlọ ẹyà mọ wọn máa sọ báyìí farakùnrin yẹn yìí pé ẹ̀rìn ìdò àléyìn sìgọ́rọ̀ dùnúbì ẹ fi àwọn ẹ̀sìn rẹ̀ kéékèèké ẹ fi hàn àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ kéékèèké ẹ fi hàn àwọn nílá ẹ pamọ́ ọ̀yẹ̀kọ́ lélà wọn bá máa sọ fẹ́ nìyẹn títí o nǹkan báyìí níjọ báyìí ẹnìyàn máa fi rinlẹ̀ pé bẹ́ẹ̀ ni mo ṣe kò ní sàtakò rẹ̀ súnmọ́lẹ̀ kẹlẹ́ tí ń fi rinlẹ̀ yẹn wàhùwà mọ́ṣíkùn mi kí bá rí ha ẹ̀rọ máa bá kéèké ni wọ́n fi hàn mí yìí ní ńlá yìí tí wọ́n ní béèrè lé ní. fọyìkọ́ọ̀lì wọ́n á tún máa sọ fún báyìí pé àtúhù màkàna kó lè ṣèyí àti hasana nígbà tó ti lè fi rinlẹ̀ yìí fóun lòún ṣàwọn àìdá kéékèèké yìí ọ̀dà gbogbo àìdá rẹ̀ tó ṣe yẹn ẹ fi dáadáa rọ́pò rẹ̀. fọyẹkúl ẹnìyàn ọ̀tún máa sọ báyìí pé ìnàlẹ̀ ìdùnnú bá ilá àárọ̀ àhùnà mo sì tún láwọn ẹ̀sẹ̀ kan yìí rí bí àwọn èyí bẹ́ẹ̀ fi hàn mí kọ́lá abuzaf wọn nígbà tí ànábì sọ̀rọ̀ débẹ̀ yẹn ó lóun rí ọlọ́run ọ̀rẹ́rìn yẹn tún alágbára jà àwọn èyí tá a ti sọ lẹ́ẹ̀kan yẹn lọ. àṣẹ abẹ́dẹ ti débi yọ ah, ọmọ bọ́lọ́run ṣe rí nìyẹn náà fi yá kẹrẹ ni. wọn lànà ẹbí rẹ ní sọ̀rọ̀ yẹn gbà nígbà tẹni yẹn tún béèrè pé nílá wá àwọn èyí tí mo ṣe ń jẹ ìrìhùn rárá nà wọn lè dá rí ni wọn lẹ ànẹbí rẹ nìyẹn. àdìsí mi tún ni. àjẹrí ìrìn àbò náà Ah, Jarir ibn Abdullah ah, ọlọ́run kọ́ bá ní ọdún sí ó ní òjíṣẹ́ ọlọ́run ọba mọ́ àjẹbẹ̀ni kò dé gàgá mi rí yẹn ni pé kò ní fẹ́ wà níbi kan tí ó bòlù ọ̀sẹ̀lẹ̀ rí ó lè já sí pé nǹkan ń bọ́ sí lójijì ni rí fẹ́ sàtọ̀ ìfẹ́ kó ṣe pé yóò lójú ìkejì láti gbà tó ti gba islam kìí bò wọn lójú ibi ibi tí òun ti máa rí gbansasa báyìí ni fáwọn ẹbí ọwọ adìhun lójú kìí tẹ ìkejì òun ni bí òjíṣẹ́ Ọlọ́run ọdẹ ríhun àti kọrẹǹtì ó fi hàn pé kódà nǹkan kan wà lára olùkọ́ àbájá alákòóso àbájá olùdarí ilé nkẹ́kẹ́ lè wà lára yẹn kò yẹ kó chéǹjì sí sí ẹ̀sìn ń bẹ lára wa lápẹẹrẹ nísìnyí kéèyàn jẹ àtẹlẹ hàn lé kéèyàn wá kó kọ́ máa lọ sára mọ́mọ́ lékè káà kọ̀dà kọ̀dà kéèyàn wá rojú kókó kó wọn ah, láti ojú náà fanimọ́ra lónìí. bẹ́ẹ̀ á ah, ọ̀dà ọ̀dà ìyẹn pa kìnìún yẹn sórí sẹ́ni yìí fi wá sọ ó kéde sí tí bákan náà ni gbogbo ojú ayé máa rí ó yẹ pé ìdùnnú lára gbogbo gba ìdùnnú yẹn náà ni ọ wá nínú nǹkan bó ti bàmíjẹ lórí ẹsẹ̀ nǹkan lè wá lè wá ó ní kíní yóò ṣe wá dáa ó ti rí yìí kó láti dì í ṣùgbọ́n ní tọ́ba sátìrí òun sọ ní tòun òun o ọbẹ̀ rí òun báyìí ẹ̀rín ni ànábì ọ̀rẹ́ mi kése pé ìfìyàn sí ẹ̀yẹ o ẹlòmí ẹ wá o ilẹ̀ rẹ̀ ni ẹ̀ ń fi wá sí ẹ̀yẹ nìrọ̀ wọ́n nínú rìwáyà mi ó ní ilà sábàtà àfikọ́ rẹ́rìn mùsẹ̀tìm ọbẹ̀ ìtòrí òun báyìí. قال رسول الله صلى الله عليه وسلم إني لأعرف لأعرف آخر آل النار خروجا رجل يخرج مني زحفا فيقال لا انطلق فادخل الجنة قال فيجب أن يدخل الجنة Abdullahi ibn Mas'udin radiyallahu ta'ala anhu àrùdọ́ ó lè jíṣẹ́ lọ́nà sọ yìí pé inni la a'rifu akhira ahli an-nari khuruja ẹni tí ó jáde kẹ́yìn nù náà ànábì ni mà mọ́ sálẹ́ni náà rọ́jú ló ń ọkùnrin kan màsí ni yàkùrújù mi ní asáhátá yóò jáde nù náà yẹn lẹ́ni tí ó máa wọ́ yóò máa wọ́ ni. yàrá kòrò fọyín kọ́ọ̀lù la máa sọ fún báyìí pé ìntọ́lẹ̀ fàdíkọ̀lẹ̀ lè jẹ́nà rìn dáadáa wọ wọ̀ wà lè jẹ́nà fọyín zahab yóò bá lọ láti wà lè jẹ́nà fọyín jìdá nẹ́ẹ̀sì àkọ́dé àkàtún ní manẹ́ẹ̀sì yóò bá rí gbogbo àwọn yẹn ti mú bùgbé wọn wọn máa lè ti mú wọn ti mú wọn bá bù sọ́dá bá bù sọ́lá bá bù ẹgbẹ́ náà ni oríṣiríṣi gbogbo tẹ́tí yẹn bá gbádùn mi sí olóore nínú ọ̀nà ẹ̀bẹ̀ nìyẹn sọ̀rọ̀ wọlé. àbákiri bíi ànábì pé tí yẹn bá fẹ́ gba gbogbo ẹ̀ ńkọ́ à ọlọ́ lè ṣẹlẹ̀ mò ń sì ń rẹ kàn kó ṣe pé wà àbákiri gan ni ọ̀jẹ̀ <laughs> àbẹ́ẹ̀ torí nǹkan. sanabi sọ wípé ẹni tó bá yẹ kó gbádùn sàárà yọ wọlé ní báàbù sọdàkọ ẹni tó bá gbádùn àwẹ̀ yọ wọlé kan yọ wọlé lẹ́nu ọ̀nà yẹn ní nǹkan dáadáa. àbẹ́bí ń ọrụ fún gbogbo èèyàn kan ọrọ̀ fún èèyàn kan gbogbo ẹ̀ náà pátá ànábì ní mẹ́rin ọrọ̀ ọrụ ṣùgbọ́n àríjú àǹtẹ̀kù náà àmì àmì ẹ̀kú náà àǹtẹ̀ yá àbàbà mò ń rẹ̀ kàn kó kiri náà ní ọ̀jẹ̀ ẹgbẹ́ ogun máa jà pé ń bí yìí ni ó wá gba bí ìwọlé ó ń bí yìí ọmọ yìí tó ṣe ni wọ́n lọ́ máa rá ń jẹ́ ọlọ́run má àpéjọ kan náà títí ọlọ́run béèrè yìí pé talọ́fàlà ẹni jẹ lónìí bàbáké lóhùn ẹ ẹ lẹ́yìn àárọ̀ talọ́fàlà ẹni jẹ lónìí olóhùn talọ́gbàwẹ̀ lónìí olóhùn kí ló tún béèrè sáńtẹ̀ ló kù dé tẹ́lẹ̀ nì sáńtẹ̀ aláàrẹ̀ wò lónìí bàbáké lóhùn àlẹ́ ní gbogbo nǹkan tó ń kalẹ̀ yìí ọ̀gbọ́dọ̀ pé sáré yẹn kan àbíkú tó ń jẹ ní àlùjẹ́ yẹn làwọn rọ́fídọ̀ fẹ́ máa o. ẹrí pé ní ẹsẹ ni wọn. tó anígbà pẹ́láwa ní ẹnìyàn wà dé láti wà lùjẹ́ náà yóò àrí gbogbo àwọn yẹn ti ṣe kí ni o wọ́n ti gbogbo ẹ̀ lọ́nà alùpùpù ti bọ́ sí gbogbo àyè rẹ̀ káàkiri káàkiri ọ̀yẹ́ lè jẹ́ ọ̀yẹ́ òwe yóò bá padà ẹlẹ́dàá ọ̀ wọ́n yọ̀ǹda fún mi náà kú wà tẹ́lẹ̀ lóníwà lùjẹ́ náà níbi tọ́wọ́ wa fẹ́ já sí kálukú ti ń gbogbo ayé wọ́n wàá sọ fún báyìí pé àtẹ́sìfòrò zamana lẹ́nu ikú ń tàfé sọ̀rọ̀ ti ìgbà tó wà ń bẹ̀ yóò ní bẹ́ẹ̀ ọ̀yọ̀kọ́ ló lẹ́hùn tàmánà wọ́n ní ọ̀yà rẹ̀ kàn rẹ̀ kàn wọ́n bá wọ̀ ntọ́ bá fẹ́ wọ́n fẹ́ yẹn ni pé sọ̀rọ̀ ti ìgbà tó wà láyé ìgbà tó lò láyé sọ̀rọ̀ ti ayé rẹ̀ ti ọba ní mí kẹ̀ nígbà mi wà láyé kájẹ ló ti lóná tó ti lọ láwọn àsìkò kan bẹ kó tó di bọ́ jáde ìkẹyìn ní ọba lówó láyé olówó lọ nírọ̀ tó bá ṣe dáadáa àfọwọ́n wáàsí pẹ̀lẹ́pẹ̀lẹ́ wáàsí rẹ̀ bá tọ́jú olówó òní máa ṣe wá àti pé ẹ ti wà yóò lọ sí ní lọ́dọ̀ lọ ẹ̀jẹ̀ kankan lọ́ba di lọ́rùn báyìí ẹ̀ ní ní kankan wọn wá bẹ̀rẹ̀ ẹ̀ kílẹ̀ wá wá lọ́dọ̀ wà bá ẹ̀ kílẹ̀ wá. àfẹ́ ìjáde mú ní mi gbọ́rọ̀ kíní kan o ní kó ké sájà rẹ̀. wọ́n ní o ti kọ́ wá sí tó ṣe tó bá dọ́dọ̀ lówó pé tó ṣìf ń kíní inú ọlá lè tẹ́ lò láyé tẹ́ bá gba tọ́lọ́run fẹ́ ṣe tọ́lọ́run fẹ́ lò fẹ́ sùn tẹ̀fi ṣe dáadáa tẹ̀fi ṣe báyìí tẹ̀fi ṣe báyìí ó kéré nu tọ́lọ́mù máa ṣe fún yín jọ̀gbìn dàlọ́ ẹ̀yà wọn ṣe é mo tún lè ní ọlágẹ̀dẹ̀ ó jẹlé yìí lọ àà ah, mẹ́rẹ̀ sí pẹ́rẹ́ lè. fáadé ti wáyé pé àdóníyá ìjìnlẹ̀ mọ́ mi ẹ̀wọ̀n lẹ́wọ̀ ayé sì bẹ́ẹ̀ ti wáyé ẹ̀wọ̀n ni ẹ̀wọ̀n bá wà báyìí ẹ̀wọ̀n ni ẹ̀ sì gbádùn rárá gbádùn bẹ́ẹ̀ ní ọ̀hún. kẹfìrí ló jálù jẹnẹ àwọn asọpẹsẹlẹ yẹn ṣẹlẹ̀ lójú ayé ọdẹ lọkọdọọsì ìdíyàrí mẹsìrìyà Ibn Hajar al-Asqalani rahimahullahu ta'ala adájọ́ gbogbo àwọn adájọ́ ní ilẹ̀ ilẹ̀ Egypt ń jọyìn afáwa Ibn Hajar rahimahullahu ta'ala ọpàdé ọlọmọlange bí irú jàbí ìtàkà náà mọ tí máa ń gbá pẹ̀lú bọ̀ àwọn ẹni tí ọjọ́ ogún ọdún sókè gàngàn àbí sílẹ̀ ọ̀yẹ́ kí wọ́n mọ̀jà bí ìta àti ah, pẹ́ díẹ̀ ogún ọdún sílẹ̀ ọ̀yẹ́ kí wọ́n mọ̀jà bí ìta àwọn àyẹ̀tò fẹ́ mọ̀jà bí ìta àbẹ̀yẹ́ ah, kí wọ́n mọ̀jà bí ìta jáde ah, tó jàbí ìta àpèlùbọ́ nínú pákó bíi mẹ́ta mẹ́rin àti lágùn. ẹ̀rí irú ọmọláńkè òun wá ní afáwọn ibùdó hajj alasọlẹ́ ni orí yahudi yòó ti ń tarí rẹ̀ tí ń làágùn yọ̀bọ̀ nínú òrùn afáàsì ń lọ pẹ̀lú àwọn ọmọ kéwù lórí ẹ̀sìn lórí ẹ̀sìn lọ́gbàdúrà ọ̀fẹ́ tí ì sí ká nígbà yẹn afáàgẹ̀sìn àwọn ọmọ kéwù wà pẹ̀lú wọn bẹ́ẹ̀ ọba ní afa ó ti pẹ́ sí ọmọ agbọ́dẹ̀ máa ń ká àdéhùn sí ká pé ilé ayé yìí ẹ̀wọ̀n lọ́jẹ́ fún mùmìnir ẹ̀wọ̀n náà ní fẹ́yìn báyà rí ẹ̀ lálùjẹ́ náà lọ́jẹ́ fún kébìrì àlùjẹ́ náà ń dé mi lágbé ọ̀bọ̀ tí ń ti gbogbo ẹ̀ báyìí àbá níbẹ̀ ni ẹ̀wọ̀n lọ́jẹ́ fèmí àti fáwọn àgbàgbọ́ pẹ̀lú tọ́lọ́wọ́n ti fún wa lọ́hùn ó sì ń jálù jẹ́ńdẹ̀ fún ọ pé díẹ̀ kínkín nínú yà <laughs> ó jẹ́ akẹ́kẹ́ o ní ìní lẹ́mi pé yà ń jẹ́ o. àpẹẹrẹ. wọ́n ní tọkọ bí ṣàhàdàtà yìí bó ṣe wí gbólóhùn tàn ìdí wa ni ẹ̀fẹ́ tó wọ́n ti mùsùlùmí látọ̀sí. tóun ọba láyé tóun bá lọ́rùn ti dà. mọ asanadi na wa dunuya ìdájí tá mọ lábàràkà ńlọ òfin dùnìyà bíláàsì ní tí wọn tó dáa tó ìyẹn lọ́rùn kọ́láyé ọ̀sálùbáríkà ìbùkún nínú ayé tí ìyẹn níbi ọ̀sọ́rùn bẹ́ẹ̀ ọlọ́run dákòjá yọ wá dájọ́ ń wọ́ọ́dà wọn. ẹnìyẹn ọlọ́run máa bí i pé sọ́ọ̀rẹ́ tí wọ́n tó lò nílé ayé bóòlù ṣèlérí láyé àmọ́ ọ̀yà rẹ̀ kan rẹ̀ yọ̀ọ̀bà rẹ̀ sùn wọ́n á sọ fún pé gbogbo ń tọ́lẹ̀ kan tó ti mú sẹ́mi tó lò láyé yẹn ṣùgbọ́n bá lọ jẹ́rì kó ti jẹ́ tiẹ̀ wà á ṣọ́ra ta ọ̀dọ̀ àfi túnìyà àti lọ́kọ́ mẹ́wàá ọ̀la tó lò nígbà tó fi jọba. kọ́lá fọyẹ̀ kóòlù ẹnì ọba tó máa sọ báyìí pé àtẹ́fùkàrù bíi wà á ń tẹ́lẹ̀ mẹ́lì ọlọ́run tó ń fi mí sawẹ́wà ni lọ́sẹ̀ kọ́ ọ lọ sí ní kápá gbogbo nǹkan ọ̀rọ̀ mi yìí le kọjá èyí tó ń sọ fún mi yìí wọn nígbà tá níbi tún bọ́rọ̀ síbẹ̀ yẹn afáwa ọ̀tọ̀lá ìwé nígbà sọ̀rọ̀ ọlọ́run rí òjijì ọlọ́run dé pé ó tún rẹ́rìn bí ilé yẹn náà àti àbájá sinẹ́ wá àjẹ tó tí èrìgì rẹ tún fi ṣe kí ta ọba ti tóbi kí ọba ó lóun rí àlè wọ́n wá fún ní dábàá kankan ẹ̀gùn kan pé kó gùn. ọlọ́run ọwọ́dún àríjìlá wo kí ọ káàbì kọ́ ọ. wọ́n nígbà tó wá gbé ẹsẹ̀ rẹ̀ síbi orí nǹkan ẹ̀gùn yẹn ó wá sọ pé bisimilá. ọlọ́run sẹ́wọ́n ara zọ́hàrìyà kọ́ọ̀lù alhamdulilá. nígbà tó wá di pọ́ padà gun orí nǹkan ẹ̀gùn yẹn tó jókòó sẹ́yìn rẹ̀ tán ó tún sọ pé alhamdulilá. ثم قال الشان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون tọ́ ó ní lẹ́yìn ìgbà yẹn ló tó ń tẹ̀ wá sàdúà yẹn káà náà má gbàgbé o kí làdúà náà subhana alladhi sakhkhara lana hadha wa ma kunna lahu muqrinin wa inna ila rabbina ó fi hàn pé tàbá fẹ́ sílẹ̀ kọ̀ọ̀kọ̀ á kọ́ sọ pé bismillah àwọn ọ̀nà ẹ̀sẹ̀ bá yà jókòó lórí síìtì á sọ àwọn asẹ̀ fi àdúrà yìí lé ẹ̀rí ọ̀yà. lẹ́yìn ìgbà yẹn tó wá sọ̀tọ̀ bí alihamudulilayi lẹ́ẹ̀mẹ́ta sí ní òwúyẹ ayé àyàn tán ó tún wí aláwọ̀ agbá lẹ́ẹ̀mẹ́ta. nínú àdúrà tó ṣe nìyẹn ó ní subhanaka inni zalamtu nafsi mímọ́ fún wa ọlọ́run mú màá bóra mi sí ọlọ́run foríjì mi. tọ́rẹ́ nìkan ò lè foríjì àti wọ́n nígbà tó wá ṣàdúrà débẹ̀ ni àfa wa àlejò ọba ṣe kí ni o kó bá bú ẹ̀rìn. dọ̀híkà wọ́n á ní tó wá o rí aláṣẹ àwọn ọmọ mi ní kíní ń pọ́ ọ ọ̀ṣàdúrà pé kọ́lọ́wọ́ foríjì ọ̀lọ́run rẹ̀rin sí ọ̀yà. رأيت قال إن ربك إن ربك ليعجبا اللهم ليعجبا من عبده إذا قال رب اغفر لي ذنوبي يعلم أنه لا يغفر أحد غيره gbogbo ẹni tí bá ń tẹ àwọn ṣáájú ń ṣe ọlọ́run kò lè rọ́nà gbégbá ọ ń tọ́ ń kẹ́gẹ̀gbẹ́ ọ. àmọ́ ẹwọ bí wọn ti sọ tuntun ṣe Ọlọ́run àtàwọn yẹn gẹẹ lọ́lọ́run kẹbi fẹkẹsìn jẹsìn rẹ ti ayérayé wà ẹ là islam yóò bá ti di láwùlọlá tó mọ sàhàn tí bá ṣe Ọlọ́run àti ipasẹ̀ àwọn sàbẹ yìí bọyẹsìn yóò bá ti di lẹsìyàn mọǹtì yá ọba ti di ohun gbàgbé àwọn ọsàdúrà yẹn tán ọ̀rẹ́ rẹ ẹnìyàn wá béèrè pé kò kí ló fẹ́ rẹ aláṣẹ mu ó ní bẹ́ẹ̀ ni ó ní mo rí òṣìṣẹ́ ọlọ́run ó ṣe bí mo ṣe ṣe yìí nígbà wọ́n wá ṣe bẹ́ẹ̀ tẹ̀ wá rẹ́rìn ah, ah, bẹ́ẹ̀ rí nǹkan gbogbo àdúrà tí mo ṣe yìí yẹn ni pé ọfẹ́ gun ọfẹ́ gbẹ́sẹ̀ lórí nǹkan ìgò báyìí ó ṣe bí tìlá ó jókòó tó ti balance lórí ẹ̀sẹ̀ báyìí ó ní alihamdulilayi ìgbà tó wá ti jókòó tó yẹn yẹn ọwọ́ àṣẹ̀ṣe. سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون gbọ́dún wí bẹ́ẹ̀ tán ó ń sọ pé alihamudulilayi lẹ́ẹ̀mẹ́ta gbọ́dún wí bẹ́ẹ̀ tán ó sì ní aláhùn àti lẹ́ẹ̀mẹ́ta gbọ́dún wí bẹ́ẹ̀ tán ó sì ní subhanaka inni zalamtu nafsi fàkìrì ọlọ́run mo bọ́ra mi sí foríjì mi fa inna wula ẹ̀sùn dunuba illa ant tọ́lẹ́nì kí wọ́n lè foríjì àti wọ́ọ́lọ́ tó mọ̀ dọ́kí ọba wú ẹ̀mí ìgbà tó wá rẹ̀ nìyẹn ni tó gbọ́rọ̀ ni ní kí ló ní sọ̀rọ̀ rẹ̀ aláṣẹ mu ní bẹ́ẹ̀ ni mo rò jì sí ọlọ́run tó ṣe bí mo ṣe ṣe gbowó gbogbo àdúrà nìfẹ́ ẹ̀rín lànà bí náà tún kù sí. tó wá rí bí wọn náà ṣe béèrè lónìí ìmí náà wá bí oúnjẹ ọlọ́run pé òjíṣẹ́ ọlọ́run kí ló fẹ́ rẹ̀ nígbà tó àdúrà yìí tán olójíṣẹ́ ọlọ́run wá dá mi lóhùn pé inna rabbaka ládájọ́ ẹlẹ́dàá rẹ̀ láyà àjábò mi ní ábùdì yìí ní máa ń tè mọ̀ nípa ẹrú rẹ̀ nígbà tó bá lè bẹ lọ́hùn tó sọ pé rọ́bì fèrè lè dùnú bí ẹ dákun ẹ̀jẹ̀ àmà tẹ̀ra má dùn àyè ẹnì kan wà nínú àdá àtúnṣe pé àtúnlẹ̀ máa fi kọ́bílà tẹ̀ fúlẹ̀ sára ti gbogbo àtàyà wa tẹ́ sọláàtì ibrahim àwọn àdó ìwàsọ mẹ́rẹ̀ẹ̀rin yẹn lè ní sọláàtì náà lè mọ̀ nkẹ́fẹ́ wàlẹ́ ìgbìmọ̀ dùnú rà ilẹ̀ ẹ̀ ó náà sọ sẹ́lá sọ wípé inú ọlọ́run ọba àbí ọlọ́run ọba máa ṣe mọ̀ lára ẹrú rẹ̀ nígbà tó bẹ́ẹ̀ lè wí gbólóhùn rọ́bì fèrèlè ìdùnnúbì ọlọ́run forí àwọn ẹ̀ṣẹ̀ méjì mi inú ọlọ́run ó ṣe mọ̀ nípa ẹrú yẹn pé àà yá àìlàmù àdàwò láàyè kúrò dùnnúbà àhàdùn gẹ̀rù nígbà ẹrú mi yìí máa dà á kọ̀ ọmọ ọ̀pẹ́ nìkan kí wọ́n lè forí jìyà àfẹ́mi náà náà onye nkweta pé tàbá àwọn àlè tó bá lo ọgọ́rùn ọdún sí ọjọ́ ni gbogbo àti bá ti ń gorí nǹkan bá ti tàdúrà nìkan yóò máa segin yóò máa rẹ́rìn yẹn yóò sáà sún nìyẹn mọ́lẹ̀. ọ̀yà. وكان الشعب راضيا وكان رجل يقول كذا وكذا بالسر في السر يبكي جاب هكذا فنزع له الشعر بفهم فلما رفع رأسه رماه فلم يخطئ فلم يخطئ هذه منه يعني جاب هكذا وانقلب الرجل وشال برجله فذلك النبي صلى الله عليه وسلم اسرى بلد نواجذه قال قلت من اي شيء ذلك قال من 能能参与这个东西，要好几点。آه فعله للرجل نعم حديث يعني ضعيف بين الناس الدنيا gbogbo àwọn èrìgì rẹ̀ fi hẹ̀ ta wọ́n á níbo lẹ́rìn rẹ̀ wọ́n ní káàní tọ́sí yìí pé ó mú un dá lè pè níbi kọ́ọ̀s bíi kíní ọrùn ọ̀fà ń bẹ lọ́wọ́ rẹ̀ sáàdù sì mọ̀ ọ́ jù arákùnrin yẹn wá ń sọ báyìí ń wí báyìí báyìí bíi tẹ́rẹ̀s yorùbá ti ìjàmbá hàtà o wọ́n ló fi ó fi ń bojú rẹ̀ ó ń sàpẹrẹ ó ń da nǹkan bojú ó ń da kíní yẹn bojú wọ́n ní sáàdù wá gba nẹ́sà aláhùn sáàdù bíi sẹ́hẹ̀ wọ́n ní sáàdù wa ọjà ọgbà ọfà ọjà gbà lọ́wọ́ rẹ̀ ǹgbọ́n wa gbórí rẹ̀ sókè rọ̀mọ́ ojú ọ̀làmú yóò ti hádìhì mí ni òyà ní ìjàmbá àdà yẹn ni pé kí níyàwó á ti pa ojú rẹ̀ wọ́n ní wàá kọ́lá bá rọ́jò bọ́kùnrin yẹn ti yẹ́yìn padà nìyẹn wọ́n ṣáálá bèrè jìlìhì yàní ọwọ́ agbẹ́sẹ̀ rẹ̀ ó kéta ọjọ́ kìkan wọn lànà ibi sáré rìn ni wọ́n ti ń ju nǹkan mọ́ra wọn yà nẹ́bí rẹ̀ rìn sí gbogbo àdéhùn àyìn fòsà ni wọ́n á ní kí ló fa ẹ̀rín wọ́n ní mi fẹ́ lè hìdè rọ́jò ìwọ̀n tí sáàdù ṣe fún arákùnrin yẹn àwọn obìnrin bí anáṣọ sọlá máa ń rẹ́rìn àwọn nǹkan tí máa ń pa àná ẹlẹ́rìn ànábì máa ń rẹ́rìn bẹ́ẹ̀ á rí padì wílé ẹnu nǹkan tí náà ìbáyọ̀ ọkùnrin yẹn agọ́ rẹ̀ ń rẹ́rìn sí pé kó ṣe gọ̀ tó tọ́ba di ní ọ̀sẹ̀ tí mo làgbà ọlọ́run á máa tẹ̀síwájú nínú àwàdà oúnjẹ ọlọ́run àti àwọn ọ̀rọ̀ bíi ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run tó wà nínú orin ọ̀rọ̀ rẹ̀ tó sọ nípa orin àwọn amẹnubà ní ọ̀sẹ̀dínbọ̀lágbà ọlọ́run abẹ́ ọlọ́run ọba subhanahu akéré nínú súnà ọlọ́run dákúnjá pọ̀ nínú súnà gba àwọn ẹni tí súnà ní dákúnjá ní ìdílé wọn gba àtọ́jọ́ bí ẹni ọlọ́run dákúnjá padà sí. ọmọdé ni wá ọlọ́dàkùn jẹ́ tẹ́mi wọ́n kún lórí ìtẹ̀lẹ́ tán náà gbọ̀n kẹta ń fẹ́ ni dáadáa fún ìtàkẹ́lẹ́ ìdá ọlọ́run kò lè jù sí àwọn tó ti wá dáná àlámọ́rí wa ọlọ́dàkùn àjọ bàjẹ́ láyé láyé sọlọ́run ọba òru tó léwu àjọ ẹ̀wọ̀n ni lọ ọlọ́run tá a máa fi sọ wa tá máa rá sọ́dé àwa lé ni àwa lájọ ni ọlọ́run dákun wá pèsè fún wa akéré ní dúkìá ọlọ́run pèsè fún wa èyí tó ṣe yí bá fi mọ́ àfi ní ìyapa rẹ̀ ah, wá bí ọlọ́run ọba subhanahu wa ta'ala gbogbo àwọn ẹni wọn ti jáde láyé wọn jẹ́ mùsùlùmí bí ìyá ni wọn ni bí bàbá ni wọn ni ọlọ́gbà oríjì wọn àwa náà ìlàkùnjá sá sórí ẹ̀sìn wọn jẹ́ àwọn padà sí gbogbo هذا وصلى الله وسلم وبارك على محمد وعلى آله الأول الثاني الثالث الرابع الخامس نعم قدر الأول وعليكم السلام ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أهلا قوتي sẹ́rí àwọn ènìyàn àwọn náà máa lọ fẹ́ra wọn sí súnẹ̀ ṣùgbọ́n iṣẹ́ wọn tí wọ́n ti òun làwọn afá máa fi fún wọn lẹ́tọ̀ lẹ́hánà ń rọ́fàdú nítorí pé wọ́n ṣàtakò wọ́n kọ̀ jálẹ̀ ìpè láyé ọba kiri àti òmọ́rùn kan wọ́n fèrú gbàgbọ́ wípé wàsíyù ni àní wàsíyù ni sọ ìfẹ́ àfọ̀sọ́lá ti sàtọ́lẹ̀ pé mo jáde láyé mo mímì kẹ́yìn báyìí àní ní ẹgbẹ́ sórí àga. àwọn afẹ́rù gbàgbọ́ yẹn wá ní àwọn kèésì àwọn ni wọ́n ń pera wọn rọ́fídọ̀ àwọn àfáàlù sùn náà wọ́n sọ wọ́n rọ́fídọ̀ látara àtẹ̀wọ̀ tí wọ́n ti àwọn òbí wọn máa mú látara wọn lè láwọn míì ìròyìn ń takò nítorí ni ha ti yé náà ní àwọn eléyẹn dídì yẹn tó fi jáde pé inú bídíà tó bá ń wáyé nínú Muharram bídíà méjì forí gbára o bídíà àjọ kẹwàá oṣù Muharram yọmọ àṣùrà àrọ́ọ̀kìlọ́ ẹkún ni o ìbànújẹ́ ni o ìṣẹ̀lẹ̀ ní sùtá ni o ikú wọn mọ bẹ́ẹ̀ kọ máa fi ṣe tẹfìtìrì kọ máa fi yára wọn lára ẹlòmíì ò gba bẹ kú o kí ló dé à ah! níjọ́ tí wọ́n pa eh, tí wọ́n pa sọ́sẹ́ẹ̀nì nìyẹn àwọn náà sì bà ní ẹ̀ka torí pé kéfìrí ni àlè àlọ́lá àwọn ní kéfìrí làlè kí níjọ́ kìíní àná ọ̀hà kámọ́ rìjálì gbàtógun bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà sì fẹ́ẹ̀ láàrin àwọn ọjọ́ méjèèjì táwọn fi òye kó ogun wọn máa lọ ni wọn bá ká wọn bá ní káwọn kan yẹjọ wọn bá ní ẹ kógun má ṣẹlẹ̀ mọ́ ìfọ̀ àkàwọn rìjà torí bẹ́ẹ̀ ìsorí làlì àwọn eléyìí ti wọn àwọn bá tún sọ lọ́jọ́ dùn ọ̀rọ̀ ìfi àrọ́ fi dọ́ yàtàlù níjọ asúrọ̀ ànásíbà yẹfúrafún níjọ kíni o níjọ asúrọ̀ so iṣẹ́ tí kọ̀ọ̀kan wọn ti fi wọn máa ń fún wọn lẹ́kọ̀ọ́ yàtọ̀ sáwọn ẹni tí wọ́n kẹ̀ dídá jẹ̀mẹ́lẹ̀ wọ́n fún jẹ̀mẹ́lẹ̀ náà ṣùgbọ́n àwọn eléyẹn akidabu nurse níbi nù tẹ́mi àwọn àgbẹ̀ wọn pé akidabu nurse ọ̀parọ̀ yẹnyẹn ni wọn torí àwọn òtí ẹlẹ́rìí kankan wọn lè gbára lé wọn kàn yà kàràǹbà nínú. ṣí àyẹn wọ́n múlé yẹn náà níbi ọ̀rọ̀ wọn náà ni wípé àwa ń kọ́ àwa ni o ajẹ́ mẹ́wàá àlí ẹ̀mẹ́wàá ṣùgbọ́n ṣí àyẹn wọ́n máa ń gbà wọn wọlé torí wọ́n rí nǹkan tó fi bá kẹ́ ẹmẹ̀wà bíi ẹni tí yẹn jọ ẹgbẹ́ yẹn wọ́n ní jẹ́ ṣíà wọ́n ń pè ní ṣíà yẹn ẹsẹ̀ rí i pé bìnnà tẹ̀lé kìtà wọ́n dà ní wọ́n bá fẹ́ báàgì wọ́n báàgì pẹ̀lú koran wọ́n kọ́ wọ́n lára ẹ̀ ọ̀làdẹ́fọ̀ kàlẹ́ dín náà dára wà kánú ṣíà jámù ṣíà yẹn tẹ́tí yẹn sìn ẹmẹ̀wà àwọn yẹn tó fọ́n kélékèlé báyìí wọ́n pè ní ṣíà jáàmì ṣáà tọ́wọ́n sáré nǹkan tí wọ́n kéle nìkan. Now, lọ́dọ̀ àwọn tó bá mọ̀ ń pa lọ́fíńdà wọn èèyàn wà ra kọ́lọ́dì fún ìyàwó rẹ̀ tí ò nílò òun ìyẹn náà gbóòórùn ẹ̀ wọ́n lè jẹ́ kọ́lọ̀ pupa tí ọba ti wá sí òlòmọ́ nìyẹn o ìgbé mi ò sọ kóbìnrin yẹn lọ lọ́fíńdà o olóbìn òtí ẹ gbọ́dọ̀ ló rárá rárá ìrọ̀ ọ̀rọ̀ bó ti yé àìrí àwa làwùlẹ̀ rí ó sì wà ní sẹ̀rí àti sọ̀rọ̀ rẹ̀ àwọn àfọ́sì yẹn máa gbọ́dọ̀ la tí wọn máa sọ dáadáa pé kojú oníkọlọ pàpà jùlọ wọn bá ti pé wọn rí báwọn yẹn múra wọn múra wọn sọ pé kojú oníkọlọ lóbìnrin ó lò èyí tí ò ní kọlọ tó lóorùn ní kọkùnrin lò tá a bá rí ká lò tá a bá ti wá rí ajá pípé ká má lò yìí tó lóorùn obìnrin má lò náà. náà náà. nípa ẹ máa rí brọ́dà tàbí brọ́dà láì fọwọ́ ara rìn jọ lọ́dọ̀ sọ̀rọ̀ ẹ̀rí lọ́wọ́ mi ra fàbínú àyè ẹ̀rí lọ́ẹ̀fẹ́ àdébí. àti ó dún yẹn. lóò nínú dáìbà àwọn tí ń sọ ní àpá ilẹ̀ rìn. ṣé kò tako sí ànábì àbí yóò ti pè é pé ẹ̀rí kàkàkàkà ó. ọ̀ọ́ sàkó ojú ọmọ níwọ̀n òbí ẹgbẹ́jọ́ ọmọ níwọ̀n nítorí pé ní máa ń jẹ́ kí ọkàn tọ́ba ti pọ̀ jù ìyàn fẹ́ máa fọ́nú díẹ̀díẹ̀ ìyàn fẹ́ máa fọ́nú tó kéèyàn ẹgbẹ kó mọ níwọ̀n ìyàn máa dọ́gbọ́n díẹ̀ díẹ̀ bá a ti dọ́gbọ́n rí yẹn gún kẹsẹ́ bọ́yọ̀ rẹ̀ rẹ̀ kí wọ́n máa jókòó lẹ́gbẹ̀ẹ́ bá a ti rẹ̀ rìn ra fọ́ta tó ti dọ́gbọ́n ìkíní yẹn díẹ̀ ó lè padà change náà ṣùgbọ́n yẹn gbọ́ àpé kéèyàn máa rẹ̀ kọ́ máa pọ̀ jù. ìbéèrè kì í pé ẹ̀gbọ́n ní bóun béèrè nípa ọ̀dà àfihàn máa lọ ikú léèrè ẹ̀sìn tó pé kí ni islamic pàṣẹ kí ni islam ló yẹ kí sọ ní ikú léèrè àgbẹ̀rẹ̀ náà gba àwọn ìṣẹ̀ kan wà láì pé kú ni bí ibi òun pé àwọn ibi ẹni bá yẹn kápá ẹni tó sùn náà àti máyì máa àtàwọn ẹ̀ṣẹ̀ kan bóyá ó ti pé ẹ̀ṣẹ̀ mẹ́ta tá ẹni bá bá nìyí tó kí wá ní kí ni kí ni wọ́n olùkọ́ abẹ́ ah. èyí tẹ wí yẹn náà lọ́rọ̀ ẹni ọba pa yẹn kan pa ẹni ọba pààrọ̀ ẹ̀sìn kan pa abilékọ tó ṣèṣin náà bá abilé ya kan pa ẹni ó bú sí ọlọ́run kan pa ìjọ wọn ti ń lo ṣẹ̀ríà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nù nǹkan táwọn àfààní kan pa yẹn lórí náà ṣùgbọ́n pé ikú lè rẹ̀ ẹ̀sẹ̀ ah. náà.

ṣùgbọ́n láyéláyé pé èèyàn wọ náà kankan ni ikú lélẹ̀ ní gorí bẹ́ẹ̀ o ntọ́ yà wá nú ẹ̀sìn ọ̀yà pàṣẹ lè ní tọ́ba yìí pé pínlẹ̀ àkídà wọn ní kápá tì ntọ́ yà wá nú ẹ̀sìn ni pé ẹni ọba wọ náà olódón ọ̀là àkóró ìyẹn máa gbére ni wọn ò ní jáde láyéláyé ẹni ọba dẹ̀ wà lójẹ́ náà nítorí pé wọ́n á kàn dín mú kú wá ní àwòrán kíni o agbo wọn á wá dúró láàrin àlùjẹ́ náà sí náà ìkẹyìn àlùjẹ́ náà ẹ máa gbé bẹ́ẹ̀ ẹ̀ tún jáde mọ́ èyàn ara ná ẹ máa gbé bẹ́ẹ̀ fún jáde. èyàn dẹ̀ wọná ní láyọ̀ mọ́tò fi yàwọ̀ láyà àyà ni ẹni ọba wọná bó o láti sọ pé kúlẹ̀ rẹ̀ àwọn sọ pé kúlẹ̀ mọ́ kúlẹ̀ mọ́ kíni kúlẹ̀ mọ́ nẹ́díjẹ́ jòlódò bàdánù jòlódà wáyọ̀rọ̀ ha ìyẹ̀dù kọ̀lẹ̀ àdá. ó gbà tó bá ti di pé àwọn ọmọ kẹ́ńtì kíni o ó ń jó lẹ́pàá yẹn yẹn tó jiná tán á tún ṣe ń jẹ. a tún change ẹ̀ now. ọ̀sẹ̀sẹ̀ uh-huh. tọ́yẹ kí wọ́n pa ọgbàrọ̀ ẹ̀sìn wọ́n bẹ kú lórí bí òdìgèfè wọ́n bí sí mùsùlùmí ọba dẹni tó ń lago káàkiri àbọ̀ ń ti yé pa wọ́n ti pa bí ókè wọ́n ti padà pa. Ah! ó ti mọ́ nìyẹn ó ti mọ́ èmi lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Ok, ẹni tó ẹni tó sọ pé òun ò ṣe Islam wà bí tí ọba túbà tó bí ipá lórí okùn síkèsì tó ti ń sìn ẹ ẹni mọ òun mọ fẹ́ sọ fún tọ̀hún ti mọ ẹni tó pààyàn tí wọ́n pààrọ̀ òun ti mọ ẹni ó ṣe sìnà tí wọn pa òun ti mọ ọ̀rọ̀ ti ń sìn ṣùgbọ́n tó ṣe ẹ̀sìn torí àkàmù rídà tùjìrà àlè ìyàwó ẹ̀ á fún wa gbogbo dúkìá rẹ̀ wọ́n á pín ní àti gbogbo dájọ́ táwọn afá gbé fún ká. tó di ẹni ọba ya kìrìkìrì kú ọ̀tẹ̀ nìyẹn o.

mafi kò ní kó sábẹ́ téèyàn bá ti sọ ádàbò ádàbò sùnní níbẹ̀ àwọn pé wà yìí pé téèyàn bá rí pé kò sí tàbí ṣùgbọ́n <clears throat> ìyẹn gbọ́dọ̀ yin èèyàn tó fẹ́ sọ̀rọ̀ lápẹẹrẹ nísìnyẹn wà lọ́dọ̀ nínú ọ̀rọ̀ táwọn afáwa sọ fún yẹn sọ níkéwú fún yẹn sọ lùmọ̀ ọba bọ́ bẹ̀ wípé èmi àfa àti àbí àfa àtọ́fẹ́ sọ̀rọ̀ aláìmọ̀kan ni wọ́n wọn ò da níwájú ọlọ́run alùpùpọ̀ kan máa kó bàtà rẹ̀ jẹ́ àbí kẹ́lẹ́ ọlọ́run bá jẹ́ ọgbọ́n ọ̀rọ̀ lẹ́nu aláìmọ̀. ní ń bọ̀ wá ń bọ̀ irúfẹ́ bẹ́ẹ̀ ni ìyọ̀n máa pè rẹ̀ láláìmọ̀kan o. èèyàn kì ní pẹ̀lẹ́ lónìí mímọ́ ẹ̀ka lọ pẹ́ tó ọlọ́run lọ mọ̀ jù ẹni gangan abẹ́ ti gẹ̀ẹ́sì gbogbo àwọn ọ̀rọ̀ tí èèyàn máa sọ ni akẹ́kọ̀ọ́ mọ̀ làwọn náà ẹni kan gbọ́gbẹ́ aláìmọ̀ kan ah nígbà rẹ wá pọ̀ kí ló wá ló máa bá wa sọ̀rọ̀ jù. sọ sọ wípé tó bá pé nìkan rí i pé kò sí mò ń gbọ́dọ̀ yin sọ wípé mo lérò pé lágbájá lè mi sí mọ́ ẹni tí ń pààyàn ọlọ́run ó sì dúnrín mọ́jọ sí àbẹ́ ti gẹ̀ẹ́sì kọ́láyìn yìí náà sì ṣe dáńtọ́ ń bẹ̀ èmi lérò rẹ̀ bẹ́ẹ̀ ọlọ́wọ́ àti ọ̀rọ̀ láàrin ẹ̀ díẹ̀ ọlọ́run mọ́ ojú mi lọ ó sì lè sọ̀rọ̀ yẹn jù mí lọ kéèyàn ti gbọ́dọ̀ kéèyàn rẹ̀ ti wí bẹ́ẹ̀ náà yàtọ̀ síbẹ̀ kí yẹn náà gbà àbí kí yẹn gún jìká. Sheikh Albani rahimahullah ta'ala wọ́n lọ síbi mahadara kan tí wọ́n pè wọ́n. Ustaadu wa kan Ibrahim wọ́n lọ́wọ́ àti Takdim. Sábẹ̀rẹ̀ sí yìn wọ́n gan-an ọ̀hún tí wọ́n àti ní kan. Gba àbọ̀ bẹ̀rẹ̀ wọn bàbá ní tọ́lùbà Ike gbogbo àwọn nǹkan tí àlàáfíà Ibrahim sọ ni sí lára wọn nǹkan táwọn kan lè wí wọn sá ọba kiri kan wá ètò ọlọ́run o mo ti wọ́n wí ọlọ́run má fi gbá mi mú o lọ́n sákùn jẹ́ kí n máa kéré lójú mi kí n máa tẹ̀ tóbi lójú wọn àdúrà tí bàbá ń bá ní ṣe yìí wọ́n jẹ́ ìjọra mi lójú mi tí bàbá ń bá ní ṣe mo rò bá àníyàn sí onísàlẹ̀ má ṣẹlẹ̀ ìdí àwọn àfáwà tá a báyìí olódo ni wọ́n wọn yẹ sẹni ọlọ́run ah, kó ló dé á sọ bẹ́ẹ̀ fún wa. ọyà wọ́n ní kẹ́ ẹ̀kọ́ ọ̀nà lórí wọ́n lẹ́yìn ah, wọ́n ti pẹ́ púpọ̀ jù ni. aláwọ̀ pé bí ó ti rọ́ọ̀dù ọ̀rọ̀ yẹn jọ ẹ̀ wá bẹ̀rẹ̀ ẹ̀rọ ní kó bí kò fi wá jẹ ká ẹ bó ti yẹ káwọn àbá sí i yọ sọ pé kò rí bẹ́ẹ̀ torí kẹyìn wá sọ pé àyàfi gbà ẹ wọ bí wọn àwọn àfa wa ní òkè lọ́hùn ẹ bí wọn wá rí ẹni tí ọkọ̀ mọ̀kànlá ọkọ̀ báyìí àlìdínníkà wọ́n ṣe gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ wọ́n lẹ́ni yẹ gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ wọ́n lẹ́ni yẹ gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ wọ́n yẹ ká yóò wí gbogbo ẹ̀ lọ́rẹ́pẹ́tẹ́ tọ́ba sọ gbogbo ẹ̀ tẹ́ ẹni à hmm, bírú àwọn ọmọ tí wọ́n yìn mí lẹ́ẹ̀kan mo ṣe rí bẹ́ẹ̀ wọ́n sọ ni. sọ àdẹ́wé yẹn ni ọlọ́run bá ní jọlá kọ́ta mi.